ورحمة الله وبركاته nínú àwọn ẹni tí a fún ní nǹkan dàgbẹ yọlá nàbí sọlọlá àbísílẹ ṣèṣiyé wa ó ní alìmáàmù ráàyè wàhùwà masúlù àbá àyẹkẹ olórí ẹni tí a fún nǹkan dàgbẹ ni a ó sì bí léèrè nípa nǹkan tí ń dàgbẹ ipò olórí ipò gíga ni ipò ọlá ni ipò àpọ́nlé ni nítorí àwọn akẹ́kọ̀ọ́ dáa tó dáa eléyìí ti ń bẹ nínú ipò yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní máa jìjàdùn àti dépò lórí ọ̀pọ̀lọpọ̀ pọ́njú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dààmú eléyìí tí àwọn èèyàn máa ń fara dà lórí àti dépò lórí àwọn ẹni tó ń wà nìkan ló lè sọ nítorí pé táwọn bá ti débẹ̀ iyì èyí àti àpọ́nlé táwọn máa gbà ń bẹ̀ ìgbàgbọ́ wọn ni pé yóò máa wọn gbàgbé ìpọ́njú wàhálà àti ìdààmú táwọn fojú winá rẹ̀ káwọn tóbi káwọn débẹ̀ ẹnikẹ́ni kankan ọ̀kà kún tẹ́lẹ̀ yóò dẹni bàbàrà lójú gbogbo èèyàn ẹni tó ṣe pọ́ wá kọ̀ wá ọ̀dẹ nìkan láàmú tẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀padà tí ń tó mú mú láyà gbogbo èèyàn ipò tó ga ipò olórí olórí gbogbo olórí kò bá jẹ́ torílẹ̀-èdè kò bá jẹ́ tìpínlẹ̀ kò bá jẹ́ tìjọba àbílẹ̀ kò bá jọba kò bá jẹ́ baálẹ̀ kò bá tìjọ́ lórí tí ń darí àyè kan ilé iṣẹ́ kan àwọn akọ̀kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipò ńlá nípò yìí gbogbo ẹnikẹ́ni tó bá bára rẹ̀ nípò olórí kọ́mẹ́tì jẹ́ kí iyì àti àpọ́nlé tó ń rí ń bẹ̀ kọ́mẹ́tì jẹ́ kí ẹ̀tànjẹ rẹ̀ kó gbé òun lọ nítorí pé ipò tó wà ní ipò ẹni tá léèrè ni nípa gbogbo ń tó ṣe àti ń tó ọkọ̀ láti ṣe nípa àwọn èèyàn tó ń tukọ̀ wọn tó ń darí wọn báwo ni o ti ṣe tukọ̀ wọn bó ló ṣe jẹ́ tí ìrẹ́ jẹ ìyàn jẹ tó fi ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ apá kan sápá kan lábẹ́ ìjọba rẹ̀ kí ló dé tó ṣe tó ṣe kárí èyí ti rí tó rólé apá kan tó ṣe apá kan sí. Si olùwàbí ọlẹ́rì nípa rẹ̀ kí ló dé tó fi jẹ́ pé níbi tí ìwọ tó ti ń ṣàkóso àwọn èèyàn wọn ọ̀rẹ́ dọ̀fí lórí òróǹro pákáleke ni ìtìnà ojoojúmọ́ olùwàbí ọlẹ́rì nípa rẹ̀ kí ló dé tẹ́mi ó dé lábẹ́ ìjọba rẹ̀ lábẹ́ àkóso rẹ̀ olùwàbí ọlẹ́rì rẹ̀ ló ti jẹ́ pé bí wọn ronú dáadáa tí wọ́n sì gbégbègbè lọ́rọ̀ ara rẹ̀ ipò olórí òsínú téèyàn máa wá ipò olórí òsínú téèyàn máa jíjà nítorí pé lóòótọ́ àpọ́nlé iyì àti ẹ̀yẹ iná lẹ́rù tẹ́ǹtì ń dùn tẹ́ǹtì débẹ̀ tẹ́ bá rántí kólúwọ́ bí yín léèrè yóò sì ṣèṣirò fún yín lórí gbogbo ń tẹ́sí lórí ipò yìí ẹni tó ronú kò ní sánà àti débẹ̀ nítorí pé ọba àtijọ́ gbẹ̀ndàlù kìyàmù ó lè padà já sí ìtìjú àti ẹ̀tẹ́ àtàbùkù eléyìí tó ṣe pé èèyàn ò ní fẹ́ olórí yìí ó tún ti wá délé rẹ nílé rẹ ìwọ ló lórí ilé rẹ ìwọ tó ọjọ́ kùnrin báwo ni wọn náà ṣe ń darí ilé rẹ báwo ló ń ṣe ń ṣètò àwọn ìyàwó rẹ báwo ló ṣe ń ṣètò àwọn ọmọ rẹ báwo ló ti ṣe ń darí ilé tó fa àwọn ará ilé rẹ lẹ̀ fún ebi láti pani fún òǹgbẹ láti gbẹni fún ìhòhò láti jẹ́ pé inú rẹ̀ ni wọ́n wà àbọ̀ ń tọ́jú wọn ọ̀ ń ṣàánú wọn kò dá wọn dára wọn tóbi ẹlẹ́dàá ó bí ọ léèrè tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàm fẹ́ǹsì dọ́gba láàrin àwọn ìyàwó yín fẹ́ǹsì dọ́gba láàrin àwọn ọmọ yín olúwọ́ bí yín léèrè tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàm bẹ́ẹ̀ ni wọ́n tán darí iléeṣẹ́ ìlú ẹlẹ́dàá ó bí ọ léèrè báwo ló ti ṣe ṣe tó fi tukọ̀ iléeṣẹ́ tó fi wá wọ kòtò olówó bí ọ léèrè tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá rẹ̀ táwọn ẹni tẹ́ ń ṣe àgbéga fún lẹ́nu iṣẹ́ àwọn ẹni tó tọ́ sí ni àbójútàjú wọ bẹ̀ olówó bí ọ léèrè tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá ó ti lọ bí oṣù méje tẹ́ ti di àwọn òṣìṣẹ́ yín lówó tẹ́ sanwó wọn fún wọn àbí ńgbà tẹ tẹ rówó sọ fún wa ẹ sì ń sọ̀rọ̀ rere jáde lẹ́nu ẹ ń tù wọn nú pẹ padà san nígbà báyìí àbẹ tún fọlọ́pàá mú wa olùọgbẹ ọlẹ́rìí tó bá ti dọ́gbẹ́ ẹ̀ òkúya gbogbo oníkálukú wa iná ló lórí láyé kan olùọgbẹ wa lérè báwo la ti ṣe darí àwọn ẹni tí ń bẹ lábẹ́ wa tó bá di lọ́la gbẹ̀ǹdà òkúya kò sẹ́ni tó wù kó wọn parí ilé ayé kó wọn wọná àlùjánnà ló wù kálukú ìńtà wá ṣe káàsì wà àlùjánnà ìńtà mójútó káàsì ní bàmánà àwọn àlàyé rẹ̀ là ń gbọ́ yìí o wọ́n lè rò pé tọba ti bára rẹ̀ ń pọ̀ kan òtítí òtítí ná àṣegbé ni torí pé koríko ni tẹ́rin bá ti tẹ́ kò tún gbérí má má tan ara rẹ̀ dànù gbogbo ń ń ṣe pamọ́ ni o olùwọ́ gbé wa lérè ti jọ gbẹ̀dẹ̀ òkú اقول له اكو دقه تسيقي سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك